TV ojú wa tó lé ojú wa tó kó. ẹ má jẹ́ kí irú rẹ̀ ọ̀hún wáyé mọ́ àgbàlagbà nìyẹn ẹni ọba ponú ni máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹni tí ọba gbọ́n tọ́ba gbọ́n ni máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹni tí nǹkan ọba yé tí tí ń ṣe òye ní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n fún wọ́n fi orógùn fọ́ wọ́n fọmọ odó fọ́ àdògán lórí ẹ dákun lẹ́nu dókítọ̀ lẹ́nu ẹ̀ tó jẹ́ scholar ṣé n tó wá ṣẹlẹ̀ yẹn ṣé inú yẹn dùn lórí rẹ̀ pẹ̀lú pé wọ́n pààyàn apa ẹni tí ọ̀sẹ̀ kí ni ọ̀dà o ẹni wọ́n fún ní forty eight bullet wọ́n fi ọmọ oró fọ lórí èyí tí wọ́n ṣe yẹn sọ́tọ́ kan ṣe bẹ́ẹ̀ fún kí ni tó ṣe tó fi tó fi dìsáà fún tí wọ́n ṣe fún yẹn ó yẹ ká ẹ lè sọ̀rọ̀ lórí eléyìí ó yẹ kẹ́ ẹ lè sọ̀rọ̀ lórí eléyìí tẹ́ ẹ bá tẹ ẹ̀ wá fẹ́ kọ̀ǹdẹ́ẹ̀mù ẹbọ ìgbà yẹn o àbá wá accept condemnation yẹn tẹ́ ẹ bá sọ̀rọ̀ lórí justice ìwà tádògán wù ní tádògán ṣe tó fi dìsáàfù ẹni tí wọ́n ṣe fún yẹn tẹ́ ẹ bá kọ́kọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ tá a rí tá a gbọ́n tẹ́ ẹ sọ tẹ́ ẹ bá wá padà sọ̀rọ̀ lórí pé bóyá ẹlẹ́bọ ni kíní kan ní kankan àbá wà justify lórí ẹ̀ ṣùgbọ́n a ti di pé ìwà àbòsí òun lélẹ́yìí ìwà àbòsí òun ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ sọ tó ti ntọ́ fà á ntọ́ ṣẹlẹ̀ tírú ìgbésẹ̀ tí ìjọba gbé kan fi lọ ìfèdí ilé tí wọ́n yìnyín ní forty eight bullet tí wọ́n tún wáá fi ọmọ odó fọ́ lórí ẹ̀yin wá ń sọ gẹ́gẹ́ bíi pé ẹ láwọn ṣe fẹ́ rí mi ni ẹ̀yin wá ń sọ gẹ́gẹ́ bíi pé ìgbésẹ̀ tí àwọn ìjọba gbé àwọn tí wọ́n lọ in faith tí wọ́n pààyàn nípa ìbàjẹ́ nípa ìkà ẹran gan a lè fẹ́ pẹran a lè fẹ́ pa ẹran káfọmọ odò fọ ẹran lórí torí pé Islam ò faramọ́ káfara ní nǹkan kódà kọjá nǹkan ọ̀sẹ̀ kọjá dábàá Islam ò faramọ́ káfẹ́ du ẹran Islam ló tẹ bá fẹ́ du ẹran ẹ pọ́n ọ̀bẹ yín kó mú kọ́mọ́ bàjẹ́ pé ẹ kó ìnira bá dábàá tẹ fẹ́ pa islam ọ̀faramọ́ká fara ní dábà látara pa afẹ́ pa ẹni ọba ẹni ọba gbé nǹkan ẹni ọba jó tọ́ba sun ẹran léná láàyè yọ kábàámọ̀ wájú ọlọ́run ẹni ọba pa ẹran nípakúpa ẹni ọba fi nǹkan fọ́ ẹran lórí láàyè yọ kábàámọ̀ níwájú ọlọ́run ká tó wá sọ èèyàn ẹlẹ́ran ara ká tó wá fọlọ́ ọmọ lórí sẹ́nu tí wàá dùn sírú gbèsè yìí ṣé ẹ̀tọ́ dáa ni ló mú kẹ́ jáde sórí social media káàkiri àgbáyé pé wọ́n fún ẹ ní forty eight wọ́n wá wọ́n wá wọ́n fẹ́ tó tún ọ̀rọ̀ yẹn gbọ́ lẹ́nu dr lẹ́nu. wọ́n bá kàbẹ̀rẹ̀. mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ má ti pè mí ń pè mí. òun náà kàdé parí anábì ní ń náà òfò ń pa àwọn ológun ti àwọn gan ti mọ̀. àyẹ̀ má ti ní ìgbà tí wọ́n gbéjà wa ká wọn mọ́lé wọ́n túlẹ̀ àbí wọ́n túlẹ̀ wọ́n wá ní màjàmásá ẹ gbọ́rọ̀ la <laughs> lọ màjàmásá àwọn afárá wọ́n pa ọ́ wọ́n wọ́n pa ọ́ ó kú ọkà ọkà wa túlẹ̀. lọlọ wọ́n nígbà wọn ṣùtì ní forty eight bullets ọ̀ràn wọn wá fi ọmọ fọ orí fi ọmọ ọdún forí ẹ lọ́ba kù tó ọwọ́ orógùn àfa ti ń ṣàdúrà nù wọ́n ń ah, àwọn ará tá a máa sọ náà tọ́ba yá ìgbẹ́ ẹ ti lé hmm, ah, bọbọ kan ẹ má fi pè mí ẹ má fi pè mí. èyí tó ń pa wọn ló kọ rẹ àdó ghana ni èyí tó ajá fáwọn orógùn kókó ọkà ńkọ torí kí láì gbé lórí àdó gan kókó ọkà kí lórógùn máa ń ṣe yóò rọ. wọ́n pa orogun kókó ọkà túlẹ̀ la ilaha kí látọjọ tó ti pé àwọn ọmọ gbógun òfò ẹ wọn ò má àwọn náà ti ń dá a a nísìn ẹni tó lóògùn ò ń sa àwọn kan ní ọ̀fẹ́ ló rárá ẹ ń kulé lọgbà o because oògùn yẹn kò rántí gbé lọ so ńgbà tí wọn fẹ́ gbógun náà yẹ kó bínú gbógun kó gbiná wọn kàn kó pẹ̀lẹ́pẹ̀lẹ́ la ilaha illallah a torí ẹ tó bá wù ọkọ gbọ́ kó ṣe làákàyè tó bá wù oògùn òfo náà ni kò tún múra sí tiẹ̀ náà ń bọ̀. ẹ ẹ máa bú àwọn ọmọ kéékèèké pé àbọ̀ ọmọ wọn pọ̀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 wọ́n wá fi ọmọdó fọ́ orí ẹ̀ wọ́n fi ọmọdó forí ẹ̀ lọ́ba kú ọ wá kú orógùn àfa àti ń ṣàdúrà nù ọ̀ ń ṣàdúrà à àwọn ará ń tà máa sọ náà nù tó bá yá ìpè ẹ ti lé jù á lé jù á hmm, lé jù á fẹ́ kẹ̀kẹ́ bọ́bọ́ nú ẹ̀sìn ẹ àfa kan wá ń ṣàdúrà fúnra àwọn eléyìí wọ́n tún mọ̀ náà wọ́n kò bá fún un la fi gbé èyí tó ń pa wọn ló kọ rẹ àdògán náà ni èyí tó ajá fáwọn orógùn

so kàyí ìmọ̀sẹ́ ṣe gbọ́ ọ̀rọ̀ lẹ́nu dr sharafadin ọ̀rọ̀ òpònú lélẹ́yìí ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ tó ní àbọ̀ làákàyè ẹni tó ní àbọ̀ làákàyè tẹ bá fẹ́ explain ṣeríkù ẹbọ ṣíṣe ẹ explain rẹ̀ láàyè ọ̀tọ̀ kẹ́yìn kálukú ó mú títí ẹ̀ ń bẹ̀ kí ló dé tí wọ́n dákọ̀ ẹni ẹlẹ́ni àdògán kí ló dé tí wọ́n dákọ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olóyè Sunday Igboho ó ní wọ́n pè láàbá àti ló ń ṣàdúrà fún wọn ẹ̀gbọ́n ọmọ ìyá olóyè Sunday Igboho tó jẹ́ àfa lọ́lọ́ kí wọ́n lé o tílẹ̀ sú tí ó ṣe kẹ́ni tí wọ́n ní káwọn ó sùn níjọ́ kejì mọ́tò tí wọ́n gbé lọ Corolla ni bàbá yẹn gbé lọ Corolla yẹn ń bẹ níwájú ilé olóyè Sunday Igboho up to now kódà ìfún dírẹ́fà bàbá yẹn wà náà àwọn tí àwọn DSS tí wọ́n arrest ẹni ẹlẹ́ni ó délé àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí àfa òkè jẹ́ kóun ó sùn ilẹ̀ kúkú ti sú jẹ́ káwọn ò sùn ó dẹ̀ jí lóru lẹ́yìn tí àdúrà òru ti mọ́ lára ó bẹ̀rẹ̀ sí ní sàdúrà ó bẹ̀rẹ̀ sí ní sàdúrà gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí orí àdúrà ni wọ́n bá wọn wọ́n dẹ̀ pa ẹni ẹlẹ́ni sórí àdúrà ṣẹlẹ̀ yìí ti wá tó ṣé dókítọ̀ Gbádébọ̀ tó pera rẹ̀ ní dókítọ̀ dókítọ̀ dókítọ̀ èmi ò pé dókítọ̀ máa ponú kéèyàn ó pera rẹ̀ ní dókítọ̀ nínú ẹ̀sìn èmi ò mọ̀ pé dókítọ̀ máa ponú tẹ bá fẹ́ ṣàfiwé tẹ bá fẹ́ pa àwọn followers yín lẹ́rìn tẹ fẹ́ kí wọ́n rẹ́rìn ọ̀dà ẹ tètè bá mi dá sí lẹ́rìn pápápá. aláàjì iṣẹ́ ti rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ tí àwọn mùsùlùmí lè sọ ẹ má bínú. tó bá yá ọlọ́run ti ń fojú alábòsí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim brother wa mùsùlùmí lèmi tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim brother wa wọ́n pẹ̀lú àwọn tó wà nù fìtínà tó ṣẹlẹ̀ lọ Sunday Igboho hmm. àkìrí wọn dẹ̀ ti ń tú báyìí lára wọn lè rí ọ̀rọ̀ tó ń jábọ́ lẹ́nu wọn yẹn wọ́n pẹ̀lú àwọn tí wọ́n ń rú àwọn èèyàn sí Sunday Igboho àkìrí wọn dẹ̀ ti ń tú báyìí lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwa fíra wa àmọ́ nǹkan tá a máa ti sọ̀rọ̀ ara wa wọ́n fẹ́ já ìgúnlẹ̀ ilẹ̀ Yorùbá ni. wọ́n fẹ́ dá ògúnlẹ̀ nílẹ̀ yorùbá àádẹ́jẹ́ kó yé wọn pé àwa yorùbá táwa nínú yorùbá nation àwa wa àwa wa àfẹ́sì hmm. salamu so ọ̀rọ̀ yìí ó bà mí nínú jẹ́ tá a bá la fẹ́ pe àwọn èèyàn sí ẹ̀sìn ẹni tí ó jẹ́ ah, ah, dókítà <laughs> sàwọn <laughs> alẹ́gàn mi ń bọ̀rọ̀ mọ́ yìí. hello. hello baba. ṣe sà ẹ bá wa dá sí program. ọ̀dà pé ẹnìkan yóò wà online àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ dá sí program. ọ̀dà ẹ pẹ̀lẹ́ sí. ọlọ́run á wà pẹ̀lú wa. yorùbá lè ṣe náà ọlọ́run ó bá wa gbà fún wa gbogbo ẹni tó bá máa ti tánàdí ń bẹ ọlọ́run bá mú ọ kó lójú ọ̀nà ẹ kú iṣẹ́ takuntakun. sẹ́rí nípa ọ̀rọ̀ dókítà tí ẹ̀ ń sọ yìí mo gbọ́ program mú tiẹ̀ wo live ni. mo fẹ́ràn dókítà yẹn ga tẹ́lẹ̀ torí pé mo máa ń gbọ́ lẹ́kṣọ̀ ẹ̀ dáadáa. kódà gbà tí ara wọn kan ti ní èkó tí wọ́n gbógun tì í kò sí program kan sí tí mi ò ń bá lọ mo dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹni onílàákàrí èèyàn. ṣùgbọ́n mo wá rí i wípé àáfàá yẹn ẹ ń gbọ́ mi. wá rí pé àáfàá yẹn òun tó lò tó wò ponú pátápátá. kò sì ronú wípé abẹ́ ẹrú ni nàìjíríà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn òyìnbó tó wá ṣe kíni kan tó fún wa lómìnira kò rántí páwọn kan ló gba òmìnira yẹn ńgbà yẹn. Hmm, bẹ́ẹ̀ni kò sì ronú wí ìjọba ìran yorùbá náà tó fẹ́ bọ́ kúrò lóko ẹrú àwọn amúnisìn ni. Hmm. ó wá jọ mí lójú wípé ọpọlọ rẹ̀ tó yẹ kó wà wájú ìpàkólókọ ọpọlọ ẹ̀ sí. Hmm. àáfà tó wá ń sọ̀rọ̀ yìí o ó ń túmọ̀ pé gbogbo nǹkan táwọn boko haram àwọn bandits tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ yorùbá ó tẹ́ wọn lọ́rùn hmm. Hmm. wọ́n wá wíwọ́ lẹ́nìkan gbé wọn ní boko haram lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn a àfàgbà dr gbadebo ọlọ́run ó dá yín lẹ́jọ́ ọlọ́run ó pè sórí ètò ẹ̀ kò gbé ọlọ́run ó dá wọn ní ẹjọ́ torí pé gbogbo àwọn táwọn bá dì sí pa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ síwájú gbogbo fámìlì àfa àjàkújàkú tẹ̀ ń wòye o kìrìsìtẹ́nì ló pọ̀ jù wọn o. kìrìsìtẹ́nì ló pọ̀ nínú ìwúni lógbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni Ògbómọ̀ṣọ́ ló wà o. èèyàn mélòó ló ti wẹ̀ sí Islam. kò èèyàn mélòó ló ti wẹ̀ sí Islam. tí àfa ìwá ń yọ̀ wípé wọ́n pa àwọn mùsùlùmí ẹgbẹ́ òun nínú ilé olóyè Sunday Igboho ọlọ́run irú ọlá bẹ́ẹ̀ ọlọ́run ó ṣe sínú ìran tiẹ̀ náà mm. kódà yọ dá lọ́lá tó jù bẹ́ẹ̀ lọ́nà àwọn ọmọ ẹ̀ lórí ìyàwó ẹ̀ lórí ọmọ ẹ̀ ọlọ́run ọ̀dà wọn lọ́lá bẹ́ẹ̀ mm. torí olóyè Sunday ti jẹ àjẹsẹ́kù ó ń fún jẹ ó ń tọ́jú àwọn èèyàn ó ń fáwọn èèyàn àwọn ara wọn iná ń tó yẹ káwọn gómìnà wá ṣe tí wọ́n ṣe bàbá yìí ọkọ arákùnrin wa jáde ó gbèjà gbogbo ọ̀ràn yorùbá síbẹ̀síbẹ̀ àtúnrọ̀ àwọn ọmọ yorùbá tí wọ́n ń gbẹ lẹ́sẹ̀ wọn à ní rí mú ṣùgbọ́n ètí dr gbadebo sọ yóò disappoint wo mùsùlùmí hmm. tẹ́wájú gbogbo wọn pátápátá ní wọn níbi tí wọ́n ti ń gba owó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ohun tó ń ṣe wọ́n nìyẹn o hmm. ohun tó ń ṣe wọ́n nìyẹn látòkè dólẹ̀ wọn gbogbo àwọn tó ń pera wọn ní eh, àwọn leaders wa táwọn wò yẹn kọ́ lọ́nkàn gbà wá ni torí pé ńgbà táwọn olórí ẹ̀sìn tí ò sóòótọ́ mọ́ táwọn ọba ò lóòótọ́ lẹ́nu mọ́ ta ló kù tó fẹ́ báwọn olóṣèlú sọ̀rọ̀. Hmm. ta lẹnu tó ṣẹ́kù irú àwọn Dr. Gbadebo ya rí wọn gẹ́gẹ́ bíi pé èèyàn ni wọ́n tẹ́lẹ̀ àmọ́ pé ẹranko ni wọ́n. bàbá wẹ́ ọlọ́run ó dúró tiwa gbogbo àwọn tó wá dó ti ọ̀rọ̀ Yorùbá nation yìí ọlọ́run ó kún wọn lọ́wọ́ ṣùgbọ́n kí wọ́n rántí pé bàbá gba Yorùbá nation yìí àwọn ò ní kúrò lólè ìran wọn ò ní kú ológbòmọ̀ṣọ́ o sọ hmm, wọn ò ní kú ológbòmọ̀ṣọ́ o ìran wọn ò ní kú sọ o hmm. káwọn ti kó ní èdè lájọ wa ọ̀hún ni ọ̀mà jẹ́ fún gbogbo ìran wọn gbogbo àwọn olórí wa tán bá ta hmm. ẹ̀sìn Islam ni kìrìsẹ́nìtì ni àbáwọn tó ń agbára lérí pé kó má ṣe dìgbà náà fún wa ní àṣeyọrí lórí ìkíní ìtàn gbogbo wọn pátápátá àwa ń bẹ ọlọ́run àwọn kó sọ́lọ̀ lẹ́nìí àwọn rẹ́rìn ṣùgbọ́n gbàtà wà bá rẹ́rìn àwọn ọmọ sọkún ni sàmú àlékún wa rántí la. wàsàn ah orí yín ò orí yín ò ní dàrú bàbá wa láti àkúrẹ́ ẹ ẹ ṣeun gansa ah mi ò sì tí ìfẹ́ máa gbà pé láyé yẹn ti ń pè wọlé orí tí mo fẹ́ tún sọ ti pọ̀ mo fẹ́ kí àwọn bàbá wa mo fẹ́ kí látòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ bàbá wa Olúbàdàn bàbá wa ìmáàmù ilẹ̀ yorùbá gbogbo àwọn bàbá bàbá yìí wọ́n ń kó ipa takuntakun pàápàá jùlọ bàbá wa ọbásanjọ́ náà a gbọ́dọ̀ kí wọn a gbọ́dọ̀ kí wọn kódà ọbásanjọ́ tún lọ sílùú benin republic recently tí wọ́n lọ wo olóyè Sunday Igboho tí wọ́n sì lọ láti seek asylum fún olóyè Sunday so gbogbo àwọn bàbá bàbá yìí wọ́n deserve ká kí wọn wọ́n deserve ẹni tó bá ṣe dáadáa ìgbà táwọn ṣe dáadáa abú wọn nígbà táwọn ṣe dáadáa ó ká kí wọn o ó ká kí wọn Ọlọ́run bá yọ̀bọ̀ wa dúró tì wọn kanda kan ó kù ní bá ń ro ó kù ní bá ro ó kù ní bá ro àwọn ọmọ wa tó wà ní àkàtà DSS àwọn ìlànà tí wọ́n fi kalẹ̀ láti gbà wọ́n kalẹ̀ a mọ̀ pé wọ́n fẹ́ dà wá láàmú ni o àwọn bàbá yìí kádà kó bá wa gbégbèsè lórí ìlànà yẹn o ká máa wá yìí ká tètè kúrò ń bẹ́ẹ̀ ẹ tí ì ṣàṣeyọrí o gbogbo ẹ̀yin bàbá bàbá tí mo kì í iṣẹ́ yín ò tí ì yọ o not until until ìgbà tí àwọn ọmọ wa bá tó kù ní àkàtà DSS níṣẹ́ yín tó yọ o ọ̀ǹtí ìgbà tí olóyè Sunday Igboho bá tó gba asylum tó bá tó kúrò ní Benin tó travel out níṣẹ́ yín tó yọ o ẹ dákun abẹ́yìn gbogbo ẹ̀yin bàbá bàbá àti ríṣẹ́ yín àti ti rí ìgbésẹ̀ yín ìmáàmù ilẹ̀ Yorùbá àwọn náà tún lọ sí Ifẹ̀ níjẹta wọ́n tún ṣe mítìn pẹ̀lú Ọọ̀ni bàbá wọ Ọọ̀ni òfin Ifẹ̀ kọ́lọ́n jẹ́ kí wọ́n pẹ́ níbẹ̀ so gbogbo àwọn bàbá bàbá yìí so àti ìmáàmù ilẹ̀ Yorùbá ní ìmáàmù ilẹ̀ Yorùbá nílọrin àti gbogbo àwọn bàbá bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ àwọn brọ́dà wa tí wọ́n wà ní àkàtà DSS àwọn ọmọ ìyá wa ti ń bẹ́ẹ̀ àti àwọn àtolóyè Sunday Igboho ọlọ́run ọba kò ní kú làákà yín o ẹ̀mí yín ó gùn rí dààmú ẹ̀ rí wàhálà o ọlọ́run ó sun ní kálukú lẹ́sàn-án o bàbá wa Ọbásanjọ́ náà a kí yín púpọ̀ ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú fọmọnìyàn sì torí olóyè Sunday Igboho ẹgbẹ́ rẹ lọ́ọ̀lù Benin Republic nítorí olóyè Sunday Igboho a kí gbogbo yín kíyàn kan wá lẹ́nu Yorùbá òkò ẹ o a ò lè lé ọmọ burúkú fún ẹkùn pajẹ́ torí wèrè ta la ṣe ní wèrè ilé o tẹ́ ẹ bá ti ta wèrè ilé lọ́pọ̀ nítorí wèrè ta wàhálà ìjọ tí wèrè ta bá ń bọ̀ yóò fà burú sẹ́ńtì gbogbo ara náà lé o bó ṣe rí nìyẹn o ká tó wá ń bùrù àní wèrè ilé olú ọmọ ẹni eré la ní tí wọ́n sì ṣetán láti láti dúró lórí tó bá ti jẹ́ ẹ̀tọ́ tí wọ́n bá fẹ́ fi dun ilẹ̀ Yorùbá ṣerú ẹ tó wá dúró tó fẹ́ máa jàfẹ́tọ̀ à ṣerú wọn títú ẹ̀ láwàá pàtì ẹ dákun wọ́n rí pé gbogbo ẹ̀yin bàbá bàbá wa ojú tẹ́ náà ti là ẹ ti ṣe tán láti dúró ti gbogbo ohun tó ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá ẹ dákun akín púpọ̀ o ẹ jẹ́ n gbé kọ́ yìí hello. hello. yes sir. hello ọ̀rẹ́pẹ̀lẹ́ ẹ̀kú ẹ̀jọ̀. yes sir. ẹ pẹ́ fún àwọn fẹ́ bá sọ̀rọ̀ ni. ta ló fẹ́ bá sọ̀rọ̀. bàbá bàbá àfà àfa náà lẹ́ ń bá sọ̀rọ̀ ògbórí program làwà ṣé live program rẹ̀ dá sí àbí personal issue. ọ̀sọ̀rọ̀ ẹni ṣe ẹ̀fọ́dà ọ̀rọ̀ program náà rẹ̀ dá sí wọ́n ẹni mi ti bá sọ̀rọ̀ náà kí bàbá mi sọ̀rọ̀. ara o ẹ máa sọ̀rọ̀ gbogbo ayé ti ń gbọ́n tẹ́ǹsọ gbogbo ayé ní ń gbọ́n tẹ́ǹsọ orí program lẹ pè ok ẹ kú ètò bá ẹ kú bẹ́ẹ̀ ti dáa. yes sir. ẹ lọ ẹ ti ṣe Eh, ẹ kú òdìdí tẹ́ ti ń sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ra yín eh, eh, ẹ kú òyìn tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn ẹ pa tàbí kẹ́ ẹ lóoro fọ́lù mọ́ ẹ̀. ok ṣé ẹ ti ń gbọ́ báyìí. náà. ẹ ẹ ká tí mo ṣẹlẹ̀ tí mo. náà ẹ máa bẹ́ẹ̀ kẹ́ ẹ ti ká wọ̀ ẹ ti ká fojú ẹ̀sìn wo tó ṣẹlẹ̀ sábà sábà fojú ẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà sábà fi wo kíní àwọn nǹkan kan máa yóò mọ̀ bàjẹ́ ẹ ká fojú Islam because Islam ni Ọlọ́run fẹ́ jẹ́ ká ṣe ẹ ká fojú Islam. lọ́nà wo mo fẹ́ gbọ́ yín dáadáa mo fẹ́ kẹ́ educate wa lórí ẹ̀. ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín. ẹ jẹ́ àwọn bàbá yìí àwọn dókítà yìí àwọn ẹ̀ńdẹ̀sọ̀ yìí tí wọ́n tí wọ́n try láti jẹ́ kó yé ni pé ẹ jẹ́ ká ríra wa ní rí mùsùlùmí ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ mọ̀ jẹ́ pé ẹ̀yàmẹ̀yà òun ló máa dá wàhálà lẹ̀ because tí ogun yìí bá ṣẹlẹ̀ tẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ wà lórí kíní ìgẹ̀rẹ̀ ní dúró tó bá ti kó ṣẹlẹ̀ dá gbogbo táwọn ń tà láti ni pé tí ìsìlámù bá ti rinlẹ̀ tó bá ti jòkó lórí ọkàn wa gbogbo wa ń lọ ní jókó àwọn èèyàn lọ jagun bá olórí yìí gbogbo àwọn ìtàkùn máa ń lọ gbogbo náà sọ̀rọ̀ ẹni sùúrù gbogbo báwọn jẹ́ sọ̀rọ̀ tí wọ́n kú ijó ń tẹ orí kan bọ́ sọpọlọ kíní kan ṣe kíní tí wọ́n bá rí bá tilẹ̀ tí àwọn ẹgbẹ́ wò ní dúró àwọn ẹgbẹ́ wò ní dúró so ẹgbẹ́ ká ayé ẹ jẹ́ ká rí àwọn àkáńtà bí ìsàmù ló ṣe rinlẹ̀ ní ọ̀kà àwọn èèyàn tó ṣe jòkó. ṣé ọ̀nà tí ìsìlámù ló wà àgbà rinlẹ̀ tó lè tó lè dọ́tọ̀ tí wọ́n ti fi mẹ́sàn-án tí wọ́n ti fi mẹ́sàn-án ọ dà pé òpònà nìyẹn torí ẹ fẹ́ kémi náà sọ̀rọ̀ òpònà nìyẹn òpònà nìyẹn òpònà nìyẹn ẹgọ ẹfọnú ẹfọnú òpònà nìyẹn mm, òpònà lẹni tó pè mí yìí òpònà ara àwọn ẹrú fúlàní nù mm, ara àwọn ara àwọn boko haram ló pè mí hùn òpònà lẹni tó pè mí hùn wọlé yẹn èèyàn gidi ni mo pè é mo á rí i pé òpònà ni pẹ̀lú ọ̀rọ̀ tí tí ń jáde ní ẹnu rẹ̀ hmm, òpònú ni ọ̀dà kéèyàn òpònú. àwọn àlè fún àfọ mi bẹ́ẹ̀rí ohun tí wọ́n tiẹ̀ ẹni yìí wá tiẹ̀ wá ń sọ àwọn àwọn sọ àwọn ọ̀gbẹ́ni sàràfà tí ọpọlọ wọn dorí kodò sẹ́rí kéèyàn má dàgbà kọ́ ni ó máa yẹ púpọ̀ ọ̀tá sáàmù ni wọn torí mo bá dìsì kan tẹ máa ń sọ fún wa tí mo gbọ́ tí wọ́n ní ìmọ̀ ogun náà. tá a lọ tá islam ẹ̀rọ̀dí alákàlà ni òun gángan sọ pé kódà gan a ní láti pèpè sí ojú ọ̀nà sí Islam kódà gan kí ẹ má mọ nǹkan kan ó ní wá èèyàn gan ìjọmọdún àbí èèyàn má náà àwọn eléyìí ò ní mọ́nà náà ẹ àwọn tó ní ẹni wọ́n ń ṣe wáàsírì pé àwọn aládìsí yẹn àwọn táà sí kíní kan tó jẹ́ pé à ń gbọ́ nǹkan táyé àwọn táwọn èèyàn ń bí àwọn eléyìí ò ní mi mọ́tò lè fi kọ́lífà wọn islam gan o islam gan gangan fún tí òjíṣẹ́ láwọn sàṣàlá kò ìwà tí ànábì gẹ́gẹ́ bí nǹkan ti sọ gbogbo àwọn mánà tí ò tí ò nítumọ̀ tí ò tí ò gbèyàn tó mú yàn sá tí ò jẹ́ tí ò ní jẹ́ kẹ́sì òwú yàn òun ni nǹkan tí àwọn bàbá àwọn tí ò gbèyàn kẹ́sì àwọn ni ládàdàdà wèrè tí ẹ ní bàbá yìí sọ yìí. kẹ́ẹ̀rí tó bá jẹ́ bíi tiwọn tó bá jẹ́ bíẹ̀ ni wọ́n bá bàbá yẹn kó gbẹ́rú wá àtibáwò jáde òpònú òpònà ni kó náà kọ́ lọ. òpònú tó bá jẹ́ pòun ni wọ́n pa ẹbí ẹ̀ tó bá ṣe báwọn afá mi kó fẹ́ rẹ wáàdì láwọn jáde. kọ́ lọ ṣe òpònú tí ọmọ tí ọmọ nǹkan kan àti ẹ̀rọ yóò àgbọ̀ yìí àwọn èèyàn àwọn ẹni tí ò sí nínú kíní gbọ́n ta àwọn tá a jọ ń wo program sọ pé à ẹnu náà ẹ sì láàfà lẹni tí ó ń sọ ìmúni àmúni kì í ṣàfà gbogbo ẹni tó bá kéwú

bẹ́ẹ̀ náà ni àwọn kọ̀ọ̀kan tó jẹ́ àwọn igi tí dáná rú bẹ́ẹ̀ bá lọ wọ́ kan wọ́n dáadáa wọ́n ti ní personal thread kan sí ọ̀gbẹ́ni yẹn ni kì í sì nǹkan kankan àwọn táwọn sọ̀rọ̀ yìí àwọn ọ̀gbà wà náà lọ́wọ́ ẹ̀ kò sí ni wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ tí mo ti rí ń jẹ́ pé ti owó kọ́ mo nídìí lọ́dọ̀ ṣùgbọ́n nǹkan tí ṣe tẹ́sí òṣèṣe tí mo dẹ̀ mọ̀ pé ó jẹ́ àǹfààní fún wa wípé tọ́lọ́mbà lè òun nìkan ló ń dá lọ ọ̀pọ̀lọpọ̀ tó bá kàkà tó sọ̀ sí gbogbo aláwọ̀ àtẹ̀lé pé àjọ jàǹfààní yẹn kí ló wá dé hmm. àwọn wèrè àbá mi ọlọ́run nípa lẹ́yìn ìjà rẹ̀ ọ̀làjọ hmm. kan ṣoṣo lọ. Hmm. Ah. ẹ̀yin kú làákàyè ẹ̀ kú làákàyè yàtọ̀ sí dẹ̀dẹ̀ òwúrẹ́ dẹ̀dẹ̀rẹ̀ ẹ̀ka yẹn tí ò ní làákàyè kọ́ bọ̀. Hello? ó dà pé ibi tí a ti dá. Da ibí ni a ti dá prógrámù ìní dúró so a kí gbogbo ẹ̀yin tí ó dà pé èèyàn ká ti gbé kọ̀ọ̀kan lẹ̀ o hello. hello ẹ kú ètò. hello sir. yes sir. ẹ kú ètò. yes sir. Àjàyí Ọpẹ́yẹmí ló sọ̀rọ̀ ọmọ bíbí ìlú Ìgbàjọ ni mí. láti Gbàjọ yes sir. ẹ ọmọ bíbí ìlú Ìgbàjọ bá gbófinró ni mí wọn àgbọ́dọ̀ sọ jù báyọ lọ àwọn ìgbọ inú mi ń dùn bẹ́ẹ̀ ṣe ń ṣe mo mo inú mi dùn bí mo ṣe ní bí mo ṣe ní opportunity tí mo rí yín pè wọlé lónìí inú mi dùn bẹ́ẹ̀ ṣe ẹ̀yin pẹ̀lú àfà Ìlọrin ẹ̀ ìmáàmù Ìlọrin yẹn ṣe rí bẹ́ẹ̀ ṣe gbé ẹ̀sìn ẹgbẹ́ Christian lèmi tí mo sọ̀rọ̀ bọ̀ ẹ kó gbogbo ẹ̀ papọ̀ pé ọmọ ìyá kan ni wá ṣe rí irú wọn yìí wọn àwọn èèyàn wọn yìí wo ẹni tó fi ń joyè irú yìí ló yẹ ká máa fi sódà tẹ́ ẹ lè dòlú tẹ́ ẹ lè tó ẹ̀sìn irú yín pẹ̀lú ìmáàmù Ìlọrin yẹn mo gbàgbé orúkọ wọn Yorùbá ìmáàmù Ìlọrin yẹn àti Akéwùgbà Gold mo máa ń wò wọ́n ní ìtùn ẹ̀sìn yín kò sí yàtọ̀ ibẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ fún kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ṣe ń sọ fún mùsùlùmí ìfún tí ò sí yàtọ̀ mo wá wá àwọn àwọn míì tán gbẹ́sẹ̀ lérí tó jẹ́ pé àwọn ní irú rẹ́kọ̀tẹ́ play yẹn mi ò bílífù pé Yorùbá ni máa yẹn. wàlá abẹ́rẹ́ mi ò bílífù kì í ṣe Yorùbá. tó lè jẹ́ bí rẹ̀ ni wọ́n pa kọ́ máa kọ́ máa hmm. fi sáwẹ́wà báyẹn. àní ah, ah, mi ṣe inú mi máa ń dùn pé kí n máa rí yín bọ iṣẹ́ ò gbà mí láàyè mi ò gbọ́dọ̀ dárúkọ ọ̀sẹ́ mi lórí afẹ́fẹ́ hmm. á lè lọ tíráàkì ẹ̀kan lọ wò ó tó hmm. ti jẹ́ báyẹn dáàdì rí sẹ́wà inú wa dùn ẹ máa kọ̀ntínú lágbára ọlọ́run ọlọ́run máa máa fún yín sí bó ṣe ń dùn wá tó bá dẹ́pà bá gbé jáde wọn irú àwa ẹ̀wọ́ kan náà máa mú wa pẹ̀lú iṣẹ́ tá a gbé lọ́wọ́. Mm, ẹja gbàgbé agbófinró ni bọ̀ ṣe rí inú mi dùn ọlọ́run máa máa fún yín sí ọlọ́run máa máa fún yín sí ẹ má wo nǹkan tẹ́nibọ̀dì máa sọ ẹ jọ ẹ máa tẹ̀síwájú bọ́ mm. nǹkan tó wá dùn mí fáwọn mùsùlùmí á mọ àwọn tó yẹ ká fi máa joyè tó jẹ́ pé tó yẹ ká máa fún ní irú òye tán fáwọn tí ò tọ́ sí màá kàn wá wò wọn àwọn tí ò mọ létò tó jẹ́ pé nǹkan tó ń láàrin ìlú irú yìí àti irú bàbá àlọ́rin yẹn àti irú akéwùgbà gold ẹyẹ lẹ́ni tí àwọn mùsùlùmí àwọn yorùbá tá ní pé àwọn eléyìí nìkan máa ṣojú mùsùlùmí ilẹ̀ yorùbá yóò ní síjà láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí kò ní síjà láàrin aláwo àti oníṣègùn kò ní sí nǹkan kan bọ̀ wọn àforú yìí láyé. ọlọ́run ti tòun náà kò yá ni làkúndínù kan wálé yẹ̀ dín mùsùlùmí ó dúró láàyè rẹ̀ kìrìsìtẹ́nì ó dúró láàyè rẹ̀ àwọn olóòṣà náà kán dúró láàyè wọn ká má gunra wọn káwọn ọmọ sí tiẹ̀ lọ ni. ẹ ṣeun my brother ah ẹ ṣeun ọmọ bíbí ọ̀sùn ni mí inú mi ń dùn gbà tí mo mọ̀ pé ọ̀sùn ni pé ah, ẹnìkan jáde lọ́sùn tó jẹ́ mo máa ń fi yín yan gà bí hmm. àwọn bọ́dà mi nìyẹn ah, inú mi dùn gan mo sọ̀rọ̀ àpèsè ìfẹ́ ẹṣin gan ẹ máa bẹ́tò lọ ẹṣin gan sà yẹ sà. so ah. ara ìpẹ́ ah. ni tó pè yín rẹ̀ lórí ìgbé ọ̀rẹ́ eh. àìpé kankan náà jọ ni wọ́n. possible ọwọ́ ni èyí lè yìn nílé dúró dúró fọ́kẹ́ ni. ẹ ọkọ nù ni kìdìrín ẹdùn àwọn èèyàn fẹ́ pè wọlé gan rẹpẹtẹ a sì ti fẹ́ máa lọ lé ẹ̀ló. ẹ lọ lé o. ẹ̀ló. ẹ máa lọ lé. ẹ mọ lọ lé o. <laughs> ẹ kú ètò. ètò nìyẹn sà. ẹ kú ọ̀rọ̀ ẹ kú ọ̀rọ̀ lu. bẹ́ẹ̀rí ìmọ̀ràn tèmi máa yàtọ̀ díẹ̀ mi ò tí ì gbọ́ prógráàmù ẹ̀hún tẹ ní Dr. Saraf kí ni tí wọ́n sọ èmi ò tí ì gbọ́ ṣùgbọ́n mo mọ̀ pé bàbá yẹn mo ń wá contradiction tẹ́lẹ̀ láti ilẹ̀ wọ́n máa ń takora wọn tó bá sọ̀rọ̀ kẹ́ lọ́wájú wọn tó takora wọn láti ilẹ̀ níbi ọ̀rọ̀ ó ṣe súnlẹ̀ gbọ́ bẹ́ẹ̀ bá dẹ́gbà ti pàtó yẹn táwa ta àgbọ́ tẹ́lẹ̀ ó fi gbọ́ ṣùgbọ́n àkíyèsí tí mo fẹ́ pé ẹ màá tún gbọ́ nígbà tí bá parí program nígbà tí bá parí program tẹ kúrò ní láìfù máa padà tún gbọ́. ṣùgbọ́n ẹyin ìmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo àwọn yẹn wa ni pé gbogbo àwọn ẹni tó bá ṣe ohun tí wù wá ká mọ̀ ṣe sùúrù ẹ mọ̀ sọ fáwọn tí ń pè wọ́n mọ̀ ṣe sùúrù torí pé tí wọ́n bá ń bú ẹni tí yóò sọpọ́ọ̀tì lé ni ó lè padà sọpọ́ọ̀tì lọ́la ṣùgbọ́n tó bá fẹ́ sọpọ́ọ̀tì gan èébú tó fi bu yẹn ó lè mú tí ó sì mọ ṣagídí lórí irọ́ tó sì mọ ṣagídí tí ó ti mọ̀ pé ohun tí òun ṣe yìí kò dáa ṣùgbọ́n torí pé wọ́n ti bu yẹn ló àmọ̀ ṣàgídí so ká mọ̀ ṣe sùúrù gbogbo wò lè rí bákan náà. ẹ rí i pé àbí gbogbo ẹ̀kún. ṣùgbọ́n tí wọ́n ìjọba nìyàn àwọn tí wọ́n dá akọ wọn nínú programu wọn wá ń dá bí kéèyàn máa fi nǹkan ṣẹ̀fẹ̀ kí kó tí ẹ dùn mọ́ wọn nínú àwọn yẹn náà wò. Ah, lóhun tó lẹ́mìí nú ẹlòmíì jẹ búrẹ́dì ẹlòmíì jẹ búrẹ́dì nínú àwọn fámìlì rẹ̀ nínú àwọn tó ń ti pa yẹn tó yẹ ní bọ́ fámílì gbogbo wa náà mọ̀ ẹni tó lẹ́jẹ̀ lọ́rùn kò yẹ kéèyàn mọ̀ fẹ́ni. bóyá ẹ jẹ́ kí n tó play kẹ́ gbọ́ torí ẹ̀yìn tẹ̀sẹ̀ tó ń program. ẹ ẹ padà tún gbọ́nà ṣùgbọ́n kò sí nínú kò sí nínú sẹ̀ríà ìsìlámù gẹ̀ kéèyàn mọ̀ tó bá ti ẹni tó bá ti kú gẹ̀ sẹ̀ríà ìsìlámù ọ̀sọ́ pé káṣẹ̀ sọ̀rọ̀ rẹ̀ gan. àná ká fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ní ká mọ̀ sọ ẹni tó bá ti ṣe. bàbá lè fàdúrà rẹ ẹni tó bá ti kú lọ́wọ́. Ah, kò sẹ́ni tó lè sọ ẹni tó bá sì wà láyé ó sì wà nù ó sì wà nù àṣìṣe tó bá sì wà nù ayé ó sì wà nù wàhálà ọlọ́run náà ń wa sí ìwòsàn àwọn tó nù wàhálà wa sọ̀rọ̀ ẹni tí yóò bá ń ṣe nǹkan tí bá ń dùn wá ń wọn sọ ni wọn kọ́ wọn náà padà wá àwọn wọn padà wọn padà mọ́ wá bá ok ẹ bá ní ọba ọba tiwa tó bá padà yá ní òsè tiwa tàbá ti bu tá a kí yóò bọ̀ padà yá òun bá ń sọ tẹ bá lọ́ba rẹpẹtẹ ní òsè tiwa tẹ lọ́ba gbowó òsè tiwa tẹ lọ́ba òjò owó ní òsè tiwa gbogbo wọn pátá ni wọ́n padà wá gbọ́ ohun tí à ń ṣe tí wọ́n sì sọ̀pọ̀ tiwa ṣùgbọ́n tàbá ti kọ́kọ́ kú wọn tàbí kọ́kọ́ yàkàyàkà wọn ìbínú jọ ọ ṣebí Olúbàdàn ṣebí Olúbàdàn ṣe ní ṣe ń ṣe ní. ẹ bọ́ bá padà wọn náà ẹ̀rọ bà wọlé ẹ̀dọ́ yẹn padà sọ pé òun ṣe ìjọba yìí fi Yorùbá ẹ bá bá sọjọ́ nìyẹn díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ láwọn fi díẹ̀ díẹ̀ ni wọ́n fi mọ orí sí ṣùgbọ́n tó bá rí pé ó ní bẹ́ẹ̀ fi máa ń ta nǹkan náà àgbàlagbà wọ́n bá fẹ́ gba nǹkan náà wọ̀nyí àgbàlagbà ni wọ́n ní àwọn ìjọba wa ní ni so ọgbọ́n láwa fi àgbà àwọn Yorùbá ní ọgbọ́n ní àgbàlagbà fi sá fún mọ́ọ̀lù àwa ti rárá sí dẹ́ a ti fatẹ́gùn sí atẹ́gùn tó fẹ́ sílẹ̀ a tún sí dẹ́ a tún díẹ̀ díẹ̀ ni ọgbọ́n ni ẹ̀dá kan sọ fún gbogbo àwọn ìjọba mọ̀ pé ohun tí bá ń káwọn lára yẹn kọ́ mọ dìbò lórí sórí àmì ìjà wọ́n jẹ́ kára wa mọ sọ ó dáa ó sì ó dáa. àwọn ti yó wọn ti yó bámbá mu yó lè sìn sí wọn wọn mọ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ohun tí wọn bá kí nìyẹn ẹ kú ètò Ọlọ́run wa ẹ sì ń sà. lè sọ̀rọ̀ làákà yìí ní ìpínlẹ̀. tó èèyàn kan ní mo bú Tinubu ń jò ní ìpè kí ló pé mò ń parọ́ mo bú Tinubu ń jò ní tí Tinubu bá tó ṣe ń tọ́jú alẹ́ ní máa yìn bẹ́ẹ̀ ni tó bá ṣe ń tọ́jú alẹ́ ní máa yìn so gbogbo àwọn bàbá wa tí àwọn èèyàn ti bú sẹ́yìn wọ́n ti ń ṣe tó tún dáa a sì ti ń yìn wọ́n á yìn wọ́n so mo kí gbogbo àwọn lọ́balọ́ba wa o gbogbo àwọn bàbá bàbá wa nílẹ̀ Yorùbá akin dáadáa tẹ́ ẹ̀ ń sìn yẹn ẹ̀ múra sí ọlẹ́sàn ẹ̀ sí wàhálà ẹ̀ ọlẹ́sàn ẹ̀ kẹsàn rẹ̀ lórí ara yín àti lórí ọmọ yín wàhálà yìí ẹ̀ ń bá sì ṣèdàkejì náà àwọn èèyàn ọba kọ sínú ìwé ìtàn sọ torí ìdílé yìí àmì sọ̀rọ̀ báyìí lọ gbogbo ìmáàmù Yorùbá bàbá wa alájà akéwùgbà góòdì akin mo tún fẹ́ fi kún gbogbo ẹ̀yin tẹ́ ń fi orúkọ olóyè Sunday Igboho gbowó tẹ́ ẹ fi ń gbowó káàkiri ẹ lọ sọ́ra yín o ẹ lọ sọ́ra yín o ẹ lọ sọ́ra yín o gbogbo organisation association tẹ́ ẹ lọ fi owó orúkọ olóyè Sunday Igboho tẹ́ ẹ fi ń lu àwọn èèyàn jìbìtì ẹ sọ́ra yín o ẹ sọ́ra yín o gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó fún àwọn èèyàn ní gúùpù káàkiri tí wọ́n láwọn fẹ́ àwọn fẹ́ lò fún olóyè Sunday Igboho ẹ ra o ẹ má dáwó fún àwọn èèyàn ní gúùpù mọ́ àkáǹtì kan tán bá fẹ́ tá a bá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ kankan nípa ìgbẹ́jọ́ tàbí nǹkan kan tí ń lọ àkáǹtì kan làwọn èèyàn ń gbé jáde dé tó bá ti yẹ ní àkáǹtì kan tó bá ti ń di àkáǹtì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ wà very very careful lórí ọ̀rọ̀ owó tí àwọn èèyàn ń dá táwọn èèyàn ń gbà káàkiri ẹ dákun ẹ wà very very careful ẹ jẹ́ á ṣọ́ra o ẹ jẹ́ á ṣọ́ra ọlọ́run ò ní fi wá sílẹ̀ ọlọ́run ò ní fi wá sílẹ̀ ọlọ́run ní fi wá sílẹ̀ gbogbo àwọn tí wọ́n àwọn èèyàn wọn tó wà ní inú àhámọ́ ọlọ́run ọba yóò bá wa là wọ́n mo tún tún sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin aṣáájú wa nílẹ̀ yorùbá iṣẹ́ yín ò tí ì yọ o à ń kí lóòótọ́ lórí pátákùntakùn tẹ̀ ń kó tùmọ̀ iṣẹ́ yín ò tí ì yọ kí iṣẹ́ yín ó tó lè yọ ó dìgbà tí àwọn ọmọ atọ́wà ní ọ̀ndà lábẹ́ lọ́dọ̀ dss ó dìgbà tẹ́ bá tó rí wọn gbà síta o la tó lè màpẹ́ ń ṣiṣẹ́ o à ń rí akitiyan yín lóòótọ́ ẹ ti ń gbègbèsẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ayé ò ní kí aláṣetìkú ṣẹ́ o announcement ìsàdúrà mo ní ayé òní kí aláṣẹ ti kú iṣẹ́ ẹni ọba ṣe iṣẹ́ tó bá ṣe dópin tó láti yọrí lórí iṣẹ́ láyé òkì kú iṣẹ́ ẹ dákan àwọn tí wọ́n wà ní àkàtà DSS ẹ bá wa ṣiṣẹ́ lórí wọn kí wọ́n jáde níbẹ̀ àwọn tí olóyè Sunday Igboho náà tí wọ́n ní ìdí asylum ní o àǹdúpẹ́ iṣẹ́ ti lọ lábẹ́nú gan gbogbo tó lọ lábẹ́nú kọ́ láti sọ síta ṣùgbọ́n ẹ bá tètè bá wa ṣiṣẹ́ lórí asylum wọn àti bó ni wọ́n ṣe move on from there to another place to another place ẹ dákun ọlọ́run ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ ẹ jẹ́ agbọ́n tẹ́ni ìwọ́sọ̀ ká tó round up. hello tọ subhana robika wọ́n ní sájàmù yasukuna wasalaamu alaykum wa rahmatulahi máa sàlá. Àràbà TV ojú wa tó lé ojú wa tó kó.